tá a bá ń sọ̀rọ̀ nípa ìǹkaàrò lèmúǹkaàrò kíkọ ìwà ìbàjẹ́ ìpìlẹ̀ rẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ lẹ́rìí iṣẹ́ sì ni àti effect effectiveness yẹ tí ó ní tí ká rọ́dà nǹkan ká reject nǹkan ká kọ̀ nǹkan fún yàn lórí nǹkan tó kù díẹ̀ káàtó ní kíkọ̀ eléyìí tí islam lọ́wọ́ sí ní kíkọ̀ eléyìí tó bẹ́sìn mu ní kíkọ̀ eléyìí tó lálàáfíà kí ló dé tá fi ń ṣe inkaru lil munkar tá fi ń avoid àwọn èèyàn níbi àwọn nǹkan kan tá fi ń avoid èèyàn that is tí a wọ́n èèyàn tí a ṣọyàn lára kó níbi nǹkan tí yẹn ṣe àbí tó sọ àbí tó dà láníyàn bóun fẹ́ ṣe tó bá wí síta ìsọ tá a wá sọ fún tá a rìfíù tiẹ̀ lórí pé lóun fẹ́ ṣe àti tó ti ṣe nì nítorí àǹfààní ẹ̀sìn ni kò sí ohun tí ń jẹ́ refutation kọjá pé ẹni yìí sọ ohun tó kù díẹ̀ káàtó nǹkan yẹn ò wá rí bẹ́ẹ̀ eléyìí lè sì sọ èyí wá ń bẹ́nu ẹlòmíì tó já sí pé àṣìṣe ń títí ẹ̀ pẹ̀lú bó ti jáṣìṣe yẹn náà àá sọ ẹlòmíì sì ń bẹ ìfẹ́ ẹnu ń títí ẹ̀ a sì mọ̀ pé gbogbo ẹni tó bá ti dó nífẹ̀ẹ́ ẹnu ránkì tí wọ́n ti gùn ó ti ga ó ti pọ̀ nínú ìrìn àjò àánú lónìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kìlọ̀ fún wa ó ṣe é léèwọ̀ fún wa ó sì ní káwọn náà sì máa ṣèkìlọ̀ rẹ̀. pé nínú hadisi Muslim hadisi uh, Anis Abu Bakar ni Orang beninu kitabu Arba'in dan Nabawiyah Tawadu tira al-arba'in Al-arba'un dan Nabawiyah tí ẹ bá lọ wù bẹ̀ kìtàbù kìtàbù àrùbáyínà ànàwàwíyà ìdí báwọn méjèèjì náà ní kí o pè é. àdìsí náà wá wá báyìí abubakar sọ pé ó ní awwal man bada bil khutba yawm al-eid qabla as anabi wa muhammad hadith anabi wa muhammad eléyìí kọ́ ni mo fẹ́ lò hadith anabi tí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ fún wa ni pé anabi ní man ra'a minkum munkaran falyughayyiru biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'aful iman anabi ní ẹnikẹ́ni tó bá rí nínú yín o ohun tó kọ́kọ́ nàró àmì kò mọ nkárọn ẹnikẹ́ni tó bá rí ohun tí ọkàn kọ̀ ẹ̀rí dàtí ṣe ohun tá a kọ̀ nínú ẹ̀sìn kì í ṣe ohun tí ò bá kó fi ọwọ́ rẹ̀ yí nǹkan náà padà ọ̀nà pọ̀ tá a lè fi yí nǹkan padà eléyìí tá a wá ń sọ pé ẹni bá rí tẹ́sìn tó kù díẹ̀ káàtó yìí kì í ṣe àfáà nìkan ló gbaṣẹ́ nínú ilé tiẹ̀ náà ohun tó bá ń ṣe tí ò bẹ́ sì mu ìwọ náà láti máa kọ́ nínú ilé ó máa kọ́ fáwọn ọmọ kọ́ fáwọn ìyàwó kọ́ fáwọn ọ̀rẹ́ tó bá ti ń tó kù díẹ̀ káàtó níbi nǹkan táyé nìkan la máa ń kọ nǹkan fún yàn lọ́pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ olùgbọ́ wáàsí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nípa èyí tó kù ń bí ẹ̀sìn náà ìyẹn máa ń kọ́ ni nínú ilé wa lápèjúwe ẹ̀ ń sùn lọ́wọ́ àwọn ọmọ yín wọ́n ń wo tv wọ́n wá bọ́ọ̀lù mọ́ ẹ̀ wọ́n láògùn ẹ̀ pa débi pé ariwo náà affect yín kò bá yín lára mu bákan méjì ni ẹlòmíì yóò kọ fáwọn ọmọ rẹ̀ ní pé reduce the volume ẹ yí lọlẹ̀ kódà kó já sí pé kòránì ni wọ́n ń play wàá ní kí wọ́n yí lọlẹ̀ torí kò bá làáfíà rẹ̀ mu tàbí kó o kó premises yẹn fún wọn tó bá yarí wọn lọ́wọ́ gbódádì go inside tó láwọn ọmọ nǹkan ń bẹ tẹ́ ẹ bá sọ fún wọn pé nǹkan tó ń ṣe yẹn ń disturb mi á ní lọ sípò mí àwọn kó lọ wá privacy fún ara rẹ ó wàá kángára rẹ ó dìde ó gbanú yàrá rẹ lọ ṣùgbọ́n eléyìí tó kọ̀ yìí èyí tí ò bára rẹ mu tí ò bá làáfíà rẹ mu tára rẹ kọ̀ lásìkò náà ẹlòmíì ò wá ní sọ pé kò ní fẹnu sọ yóò kọ kiri mọtò mọlẹ yóò sì dìdú ìsìnkọlóhùn fún ara rẹ tó bá ṣe bẹ́ẹ̀ wọn bí ọmọ kan dá kó increase volume yẹn bí bó ṣe fi sí lọ èmi kan fi léyìí ṣe àpèjúwe tó súnmọ́ tó yọrùn fún wa ní o ìgbésí ayé nìyẹn báwo wá ni èyí tó wá ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn ohun tó kù díẹ̀ káàtó ohun tí ò da ànábì ní akọ ànábì ní ẹnikẹ́ni tó bá wá rí ni fàlùyọgà yírò bìyẹdì kó fi ọwọ́ rẹ̀ kó fi yí nǹkan náà padà kó jẹ kó jẹ kó ṣe nǹkan náà kó ti jẹ kó wà fàyínlám yẹstẹtẹ fàyínlám yẹstẹtẹ fàbílì sáàdì tí ò bá wá lágbára àti fọwọ́ rẹ̀ yí tẹmí rẹ̀ ò pé ànábì ní kó fẹnu ara ẹ̀ sọ fẹnu ara rẹ wí pé kíní yìí ò dáa má ṣe nǹkan yìí má fàyín lam yastati' o wà lágbára àti lè sọ̀rọ̀ bóyá torí ẹni tó ṣe àbí torí pé bó ṣe jẹ́ nítọ̀ tiẹ̀ pẹ̀lú mi ò kí ń sọ̀rọ̀ ṣùgbọ́n òun náà mọ nǹkan tí ò dáa tó ànábì wa nítọ̀ ẹni tí ò wá lè fẹnu ara yìí padà tí ò lágbára bẹ́ẹ̀ fábí kọlbíhì fi ọkàn rẹ yí padà nínú pé nínú ẹ̀mí rẹ nínú ọkàn rẹ ǹjẹ́ ó wà ń bẹ̀ pé ẹnitẹ́ni yìí ṣe ò dáa kò sì jẹ́ kó rí bẹ́ẹ̀ tọ́ nàbí wa ní wàzálíkà adé aful iman wàzálíkà adé aful iman eléyìí tó fọkàn yín padà nì èyí tẹ́ ẹ fọkàn yìí tẹ́ ẹ lè fẹnu yìí tẹ́ ẹ lè fọwọ́ yìí tẹ́ nínú ẹ̀mí lẹ fi ń kọ́ ọ́ ìyẹn ni kí ni o ìmánì tó lẹnu ni òun ni ìmánì tí ṣe kí ni o tí fi ń lẹ jùlọ lílẹ̀ ìmánì ni kí la wá fẹ́ mú bí àdíìsì yìí á ti rí i pé ká kọ ìwà àbàjẹ́ fún yàn inú ẹ̀sìn lọ́wọ́ ànẹ́bí sọ Allah náà sì sọ ìpìlẹ̀ ẹ̀sìn ni Allah pa ni a kì í rí bàjẹ́ nínú ẹ̀sìn ká dákẹ́ ká bù kẹ́díwọ́ o àbí ká wá ní pé tọ̀ ẹ wo kò sí nǹkan tó kàn mí nǹkan tó kàn ẹ́ ń bẹ ẹ̀sìn rẹ ni wọn gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ lójú rẹ kó o wá bù kẹ́díwọ́ ibi tí mo wá ń lọ nínú àdíìsì yìí nígbà tí sheikh wa ali yaya lajuri nínú sẹ́ríwò àrùbáyìn nàwàwíyá tí wọ́n ṣe àwọn wá mú àwọn adébí àdísì yìí al-adís arọ́bí wasalasun adís 34 nínú àdísì náà wí ní ilé tó gbajúmọ̀ yìí àwọn mú ọ̀rọ̀ asaro marwan ọmọ wa síbẹ̀ ká wo àpèjúwe ohun tó ṣẹlẹ̀ ní àárín yìí wa Marwan kana yaqdimu al-khutbah al-Eid wa hiya ibaratu an mau'izati ọ̀nà tó Marwan ìrun Eid a mọ̀ pé bá nẹ́bì ṣe ń ṣe ti súnà nẹ́bì bí Abubakar náà ṣiṣẹ́ nù Umar Usman Ali gbogbo sàábì ànẹ́bì bí wọ́n ṣe ń ni pé ìjọ ìdì ìdì adíáni àbí ìdì fitiri a máa ń kírun síwájú ká tó ṣe kútúbà ní ìyẹn ní súnà tí ò sí nǹkan tó míì ń bẹ marwanu títí ẹ òun wá gbé mímbàrí wá ẹ kí n máa tú lọ kí n má kà torí àsìkò tá a fẹ́ mánéjì àti náà marwanu wá gbé òun wá ṣe òun wá ti kútúbà ṣáájú ní ìdì tọ ẹgbẹ ẹni bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹ nítorí ìṣẹyẹ gbọǹtú láàsì náà ni tọ wọn mọ àrọdà àyẹn sọrífà padà wú àyẹn sọrífà ẹni tó bá sì fẹ́ gbọ́ bá fẹ́ kú tó bá níwọn ò náà kó máa lọ ẹyin lẹmọ ó wá gbé mímbà wá ó wá ṣe kútúbà min ajili anna nasa yẹn tẹsirú na sọlá àtàlìzáàmà ojú mi ò gbà kí n máa tún lọ sí máka kálá ṣàánú ẹ̀rí òun wá ṣe kútúbà nítorí pé nígbà táwọn èèyàn ń retí àti kírun ṣẹlẹ̀ pé ní àìdì àájòkó a máa retí ìmáàmù tá a fi kírun ni òun wá bẹ̀rẹ̀ kútúbà kò kírun fún wọn bá ànẹ́bì ṣe ń ṣe kò kírun fún wọn gbogbo àwọn sàábẹ́ ànẹ́bì tí wọ́n ti ṣáájú rẹ̀ ṣe ń ṣe òun bẹ̀rẹ̀ kútúbà dàrẹ́tì ni nígbà táwọn èèyàn ń retí ìrun ìyẹn Marwan tó torí pé ìròyìn èdè ọ̀ràn yẹn ni àbá nílé anna sọláàtà lẹ́yìn wàjíbàtún alẹ́ àkọ́wọ́lì zọ̀hìríyà tá a bá wá ní pé ìròyìn èdè yẹn ni ìròyìn èdè níbàámu sí ọ̀rọ̀ àwọn zọ̀hìríyà kì í ṣe ọ̀rọ̀ àwọn zọ̀hìríyà yẹn ló wà very important náà o àbá ní wàá wà sọ̀hìn mọ́ wọn wọn wọn bóyá ọ̀rọ̀ yẹn ni àbọ̀rọ̀ yẹn kọ́ òun ní fi ńlá làáfíà jùlọ nítorí kí ni lè amúrí bí ha torí àṣà nẹ́bì tí ń bẹ́ ń bẹ̀. tẹ́ ẹ bá rántí nígbà tí mo ń sọ̀rọ̀ fún wa bóyá gbọ́dọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá táàfà kan sọ pé ìrun ìdì àwọn àfà ẹnu wọn ò kò lórí ẹ̀ àwọn àfọlọ́nà yẹn ni àwọn kan ní musa ààbò ni àwọn kan nígbà ni àwọn kan láwo ni àwọn kan ní ìkòkò bàbá àṣàtún ni ṣùgbọ́n àwọn mẹ̀lìkíyà ni ó dáa ọlọ́rọ̀ èèyàn ni ṣùgbọ́n lára pé mẹ̀lìkíyà làwọn ń tẹ̀lé ní tàwọn táwọn mẹ̀lìkíyà yẹn lòun náà sọ̀pọ̀tì ẹ rí i pé ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ tó jìnà sí ìmọ̀ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀sọ̀ ìríyà àwọn náà lọ́rọ̀ èèyàn ni kí nìdí tó fi jọ́rọ̀ èèyàn ni lílẹ̀ amúribíhà torí àṣẹ ànẹ́bì tá ànẹ́bì ò pa kí ògbó wá jáde tọ́ torí ẹ̀mọ́ tó fa tí Marwan tó fi bẹ̀rẹ̀ kútúbà kó tó di kó kírun ẹ́ẹ̀dì òun ni pé Marwan máa ń ṣe tó bá kírun tó fáwọn èèyàn tán tí bá wá ń ṣe kútúbà yìí máa ń fẹnu ba akáfà àwọn sàábà ànẹ́bì yìí máa ń fẹnu bà wọ́n kì í ṣe síyà o kì í ṣe kìbìrì o ṣùgbọ́n ọlá pé ṣe mọ̀ pé ìṣẹ̀lẹ̀ láàrin ali àti muawiya kálukú náà ló ní gúrúùpù tó bìlọ́ǹgì sí ní máa wá ń sọ̀rọ̀ stylishly bá apákan àwọn opponent wọn òun sì lórí ìlú ńgbà náà bí ká níbi pírẹsidẹ́ǹtì àbí ẹbí eh, pírẹsidẹ́ǹtì àwọn èèyàn ò sì ní choice torí èèwọ̀ ni a gbọ́dọ̀ jáde lórí aláṣẹ tá a bá lágbára àwọn sàábé tó bá wà ń bẹ̀ táwọn ń tún lẹ́yìn rẹ̀ àwọn máa ń dákẹ́ tiwọn ni o máa dákẹ́ kwa dáríkà sábà bí sọ̀hábà wọ́n máa ń gbọ́ bí ti máa ń fẹnu kàwọn tàbí ni. wọn lùbẹ́ẹ̀tì ẹ̀rí kì í kò ń fi wọn lọ́rùn lẹ̀ tí máa ń ṣe kútùbà wàlẹ̀ hàdá kọ́dà mẹ́jọ kútùbà dá àtà yẹ́sìmàrún torí ìdí èyí ń gbọ́ tọ́mátì wá kírun tán lẹ́yìn ẹ̀ torí ẹ̀ lòun náà ṣe wá post lòun náà ṣe wá tètè sáyé rẹ̀ ó wá sọ túbà bí àkọ́kọ́ ó fi ìrún sẹ́yìn pé túláàsì ẹ̀ gbọ́ ni ẹ̀ tó bẹ̀ tọ́ lẹ́yìn wá àgbà náà tí ó ń ṣàwọn nǹkan tí ń ṣe nì ẹ̀ rí àbúsẹ̀yìn ìdìbò ó débi òun náà wà ń bẹ̀ jẹ́ kan tí màdùwánù wa fẹ́ ṣe bẹ́ẹ̀ ló bá súnmọ́ ló bá dìgbì ló bá súnmọ́ ló bá fọ aláṣọ wá ń bí àwé kí ló fẹ́ ṣe mo fẹ́ ṣe kútúbà kó o tó wá ṣe kútúbà nìkan ó tó wá gbé mímbàrì wá ó gbé mímbàrí wá sáyídì káté mímbàrí wá sí yídì lára àdádálẹ̀ ni sókù díẹ̀ káàtó ẹ̀rí. fọwọ́ awolman hadasa ìfìrà dání mímbàrí àkọ́jáwò láwù kẹfì rúbùn sọ́lìt òun ni àkọ́kọ́ mọ̀nùwárì ni ẹni àkọ́kọ́ tó ru mímbàrí lọ sáyídì tí kẹfì rúbùn sọ́lìt eléyìí tí ó tó kàn án wàkábọ̀bá alàdìmí ń bá rìn láàyè ó wá máa wá ń gun orí ẹ̀ yóò ṣe kútúbà lórí mímbà rí náà wàá wà á wà lóman ha kàtàdé kútúbà kọ́bùlà sọ̀lá bẹ́ẹ̀ náà ni Marwan lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe kútúbà síwájú òun yìí láyé wàhálà hàdá fa ìkìlá dùn ní mímbà ilà lè mùsọ̀lá lè làwọn yẹn lè mà àdéyí mílẹ̀ lè mùdàsáà jáde ká tó wá ṣe kúrúbà ká tó mímbà lọ síbi àyè kírun éèdì ká tó wá ṣe kúrúbà lórí mímbà rí nínú àwọn àdádálẹ̀ ni o àdádálẹ̀ ni màkà lábalẹ̀ àdé ìrọ̀ṣù nílá ìṣẹ̀lá ìṣẹ̀lá ó yapa sójú ọ̀nà nẹ́bí wàkọ̀dìjà àbí báàdì dúkìlà àdìs àná àbáṣà éèdì rọ̀dí aláwọ̀ ánìwú kárọ̀jà mọ̀háfíra ní marwan àbúṣà yẹn ti bá dìde sí i nígbà tó ẹ̀ ló bá dìde sí ló bá fún náà tó bá fà á láṣọ ó wọ̀ padà ó fà á sẹ́yìn fàkọ́ọ̀là ìnáwó kọ̀dìzá àbàmọ̀ káàlámù ya abà sàyìn màrúwánù bá tún gbaná jẹ ló bá sọ fún un pé ẹni pé màrúwánù bá bínú ló bá sọ fún un pé àbúrò yẹn lì ó dàbẹ ni pé nǹkan tó mọ̀ ó ti lọ ó ti lọ o nǹkan tó mọ̀ ti lọ dàtí ohun tó ń fẹ́ ṣe òun ráìtì òun lẹ́rìí fún un ni òun náà ń dódó pé òun náà lẹ́rìí fún nǹkan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ sì ni kò lẹ́rìí tọ́ àbúkà yìí wọ́n fún un lésì ó ní innama a'lamu khayrun mimma la a'lam ó ní òrí ohun tí mo mọ̀ òun níbi lóore tuntun tí mi ò mọ̀ lọ wà àbúkà yìí níbi táàlì làmúyẹ́ kojú wàlámúyẹ́ sáfìlì sáwọ́ra àbúkà yìí ni kò jáde lé kò jáde sí lórí bẹ́ẹ̀ kò sì bú lẹ́ni tí ń bẹnu àbùkù kan wàlámúyẹ́ sáfìlì fìtínà bẹ́ẹ̀ sì ni kò kò sọ̀rọ̀ ní sí ní sọ̀rọ̀ tí ó pọ̀ sí fìtínà wà innama àrọ́ọ̀dà an yubayyina lahu sunna fi hadha al àbúsà yìí dìbìdì sí wà próòṣì ẹ̀ láti lè máa rán létí eléyìí tó bá sunna mu ẹ̀rí torí ìdí èyí ó wá sọ fún bí ó wá yọnu dí o bí ó kò yọnu dí o iṣẹ́ àsọ títí ẹ̀ fún náà tó ń tá fẹ́ mú mi báyìí àfa sọ fún wa pé ẹ̀kọ́ mẹ́ta kan ń bẹ tá a fẹ́ mú bí ibi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ ń bẹ Abu Sa'id ó ṣe ìǹkaru lè mú ń karù ẹ̀rí ó rí fíù tirẹ̀ ó hà bọ́ ìdí ẹ̀ níbi nǹkan tó fẹ́ ṣe tí ò gbẹ́sìn mu ní ọ̀nà mẹ́ta eléyìí tó bá ti súnà mu ohun tá a bá fẹ́ ṣe á lè kó bẹ́sìn mu àkọ́kọ́ ó ṣe ìǹkaru nì ó rí fíù tirẹ̀ ó wọ̀ kó sí ó kìlọ̀ fún ó pe sáà tó bá wọn ẹni kó tú sí ìǹkàrò lè mú nǹkan òbí yé dì nìmọ̀ nìtàtọ̀ à ìǹkàrò òbí yé dì ó fi ọwọ́ kọ́ fẹ́ni tó bá lágbára àti fọwọ́ kọ́ fọwọ́ wájibu alayhi ẹni tó bá lágbára àti fọwọ́ kọ́ nǹkan kó tún nǹkan ṣe ọ̀ràn yẹn ní nǹkan náà jẹ́ fún ẹ ó fọwọ́ kọ́ bẹ́ẹ̀ sì ni ó fi ẹnu kọ́ ẹ̀rí ọkọ̀ kan náà kọ́ ṣẹ́rí ìǹkàrò òbí lè kọ́lùbì kíkọ́ rẹ̀ pẹ̀lú ọkàn wàhálà ọ̀ṣọ́ra rẹ̀ hà ní kẹsàdé kò sẹ́ni kan tó ní ẹ́skíùsì ní pé yẹn lóòótọ́ náà kíní yẹn kò dá lóòótọ́ èmi náà mọ̀ pé kíní yẹn ò dá èmi ò kò lè sọ̀rọ̀ ní tèmi ni kò sẹ́ni fún yàn lórí ẹ̀ fàyín náà hàdà ṣéhùn náà hàs bìlòkòló special ni kíyàn rí nǹkan tó kúrò káàtó kíyàn kọ̀kọ̀ kan fàyín mú kíni lùmọ́rẹ́ àtúkìlà àdàṣẹ́ ọ̀dà àdàṣẹ́ yá wàdàní fún ينكر هذا المنكر ولا يعذر هذا في الإنكار المنكر بقلبه والمنكر تدبيره ولا المنافي وغيره كثير كثير المنكر يؤلف إلى إلى أن أنكر أبدا هذا لا يجوز تدبيره فإنه يؤدي إلى الضرر الأكبر ọ̀rọ̀ tí ó tuntun ń gùn lọ ni tá a bá ní kápẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ka èèyàn mẹ́rin lọ ní tá a fẹ́ sọ fún wa ni pé ṣe rí káfọ̀kọ̀ kan èèyàn tó bá já sí bí àfa wa sàábì yìí ó bá fọkàn kọ́ nìkan ni tí ó dìde sí i kò sí ẹsikúùsì fún èèyàn níbi kó lóun fi ọkọ̀ kankan fàyínà ara ṣẹlẹ̀ ń tà ń sọ yìí ṣéhùn hasun bìlọ̀kùlò nọ́mà ni kíyàn rí tó kù díẹ̀ káàtó kọ́kàn yẹn má gbà ṣùgbọ́n kíyàn wá náà wọn ò lè sọ̀rọ̀ ojú ń tòun àbí nǹkan kan kò tọ́ kíyàn ṣe kíyàn ṣe báyẹn ẹ̀wọ̀n yára mùsùlùmí á wá rí pé kákọ̀ nǹkan ọ̀ràn yẹn ni ànábì fún wa ní àpèjúwe nínú hadithi Nu'man bun Bashir hadithi náà ń bẹ nínú Bukhari nígbà tí àfáwọn táwọn lò tíra àwọn yìí ṣẹ́ríwò al-arba'in an-nawawiyya àwọn náà wà mú wá láàrin méjì ọ̀rọ̀ àwọn ni pé wọn náà nẹ́bi ní àpèjúwe hadithi náà ń bẹ nínú Bukhari ànábì sàṣẹ́rán sọ fún wa pé onímọ̀sánà lè kọ́ im fi hududillah ẹ̀rí àpèjúwe àwọn tí wọ́n dúró síbi ẹnu àlà tá àlà àlà kalẹ̀ wàlẹ̀ wákìhùn fiha wàlúwàkẹ́yìn fíhá àti àpèjúwe àwọn tí wọ́n kó sínú rẹ̀ tí wọ́n kó sínú àlá tí wọ́n tó kọjá àlà àfàmọ́sà lè kọ́ omi ìstáhàmù aláṣẹ̀fìnà ó dàbí àpẹẹrẹ ó dàbí àpèjúwe àwọn nǹkan tí wọ́n wọnú ṣíìpù ni fàṣọ́ra bádùn àláhà àbádùn asfàlàhà àwọn apá kan wọ́n ń bẹ̀ àwọn lọ òkè àwọn lọ dúró sókè ṣíìpù àwọn apá kan àwọn lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ làwọn wà àwọn ni wọ́n mójútó sàlẹ̀ àwọn ni wọ́n ń drive ẹ̀ àwọn ni wọ́n ń wà àwọn ni wọ́n tí wọ́n tukọ̀ rẹ̀ wàkánà lẹ́rí náà fi asfálẹ̀ ha ẹ̀wọ́n àwọn tí wọ́n ń bẹ́ ń sàlẹ̀ ẹ̀kọ́ nínú omi ń sàlẹ̀ ìsàstakọ́ mú mi nà nìmá ìsàstakọ́ mi nà nìmá tónù gbẹ bá ń gbẹ wọn tó bá fẹ́ mú mi àwọn ará sàlẹ̀ mọ́rù alàmà fáwọ́kọ́hùn wọn á lọ òkè ni wọn á lọ bá wọn tó wà lókè pé ẹ bá ń fi kíní bomi nínú ẹ bá ń fi kíní bomi nínú bú ń bẹ́ẹ̀ ẹ̀rí nínú búrò nínú omi ń bẹ wọ́n bá wọn bù ú àwọn ará òkè ni wọ́n wọ́n ń ka omi àwọn ni wọ́n sún mọ́ mi àwọn ará àṣàlẹ̀ àwọn ò lè mú mi tọ́ tọ́ba wa lọ́ọ́ bá wọn wá sọ fún wọn pé làwọn àna kàràkìnà fi nà sí ibi nà kárìkọ́ tó bá já sí bá a bá ti dá ọgbẹ́ síbi táwa dúró sí nísàlẹ̀ ń bẹ̀ yẹn ni ká ti lu òkan síbẹ̀ tómi tún yòó wọlé ni ọ̀làmùnú àdàmọ̀ fáwọn kìnà tí a fẹ́ tí a fẹ́ approach àwọn tí ń bẹ lókè wa tá a bá fẹ́ wá bẹ́yìn tẹ́ wa lókè àbí tá àbí tá àbí tí a fẹ́ fara nẹ̀yìn tẹ́ wa lókè ká ní ká má fara ní ká má wọrí ká má disturb yín fàyín tàdà kú hún tá a bá ní apayín tí ká má bí yín wà mọ́ àrọ́ du halaku àwọn gbèrò kí àwọn káwọn èèyàn parẹ́ o wà halaku jẹ̀mí yàn bí wọ́n ti ẹ̀ gbèrò káwọn èèyàn parẹ́ gbogbo wọn padà parẹ́ papọ̀ ni àtàrà òkè àtàrà àsàlẹ̀ lómi àwọ inú ọkọ̀ ní kálukú parẹ́ sínú omi wàyìn akago ala àìdíhìm ṣùgbọ́n tó bá lọ ń bá wọn tí ń bẹ lókè tí wọ́n ń gbà látọwọ́ wọn tí wọ́n ń bùwó fún wọn nájà ò wà nájà ò jẹ̀mí hàn ẹ̀rí àwọn ará àsàlẹ̀ àlà àwọn tí ń bẹ lókè náà ń kọ́ àwọn náà àlà fáwọn aláàyè ẹ̀bẹ̀ ìtàbí yẹn dúró náà sí nìyẹn àpèjúwe tá ànábì mú wá fún wa yìí ànábì ní àpèjúwe àwọn tí wọ́n dúró síbi ẹnu ààlà ilé ìtajà ńlá kalẹ̀ àtàwọn olùkọjá ààlà àwọn tí wọ́n dúró sẹ́nu ààlà àpèjúwe wọn dàbí àpèjúwe àtàwọn tí wọ́n kọjá ààlà àpèjúwe wọn dàbí àpèjúwe àwọn tí ń bẹnu ṣíìpù ní tàbá ń bẹnu odò ńlá nínú omi ńlá àwọn tí ń bẹ lókè àwọn blọọkù wọn máa jábọ́ sókè wọn máa gbà padà sínú omi àwọn làwọn rí nta àwọn navy àwọn rí gbogbo ẹ clearly àwọn tí ń bẹ ń sálẹ̀ tí wọ́n ń wa ọkọ̀ tí wọ́n ń buná sí tí ń fi ń sáré tí ń fi ń rìn tó bá fẹ́ mu mi wọn lè ṣíbì kankan wọn lè ṣí wíńdò nísàlẹ̀ kọ́ làwọn fẹ́ mu mi ń bẹ̀ omi ó yà wọlé tómi bá ti wọ sàlẹ̀ tí gbogbo àwọn tí ń bẹ lókè náà tanu ẹ̀rí àwọn tí wọ́n ń bẹ ń sàlẹ̀ tó bá fẹ́ mu mi wọ́n á pe àwọn tí ń bẹ lókè ní pé ẹ bá wa sẹ́ǹdì omi wá o wọ́n ó mu mi bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń bẹ ń sàlẹ̀ àwọn súnmọ́ omi àwọn tí ń bẹ lókè lọ àwọn tí ń bẹ ń sàlẹ̀ á máa sọ fún wọn pé ìbájẹ́pá afẹ́ bá fẹ́ bà nǹkan jẹ́ ni kálá afẹ́ lu wò afẹ́ afẹ́ dọ́gbọ́n afẹ́ lu àyè kan síbi ìsàlẹ̀ kó má bá bẹ́ẹ̀ ṣọ̀wọ́lé ni ẹ̀yin tẹ́ ń bẹ lókè yìí àjọ parẹ́ ni bẹ́ẹ̀ náà ni ká sì kìlọ̀ fún ṣe rí ìkọjá ààlà àti ìdúró sẹ́nu ààlà bá a báláwa fẹ́ dákẹ́ àwọn tá a tẹ́yẹ ká sọ̀rọ̀ kálá bá fẹ́ dákẹ́ lórí táwọn èèyàn bá ń ṣe ká ní pé kí ni àfẹ́ kọ̀ǹpléènì jù àfẹ́ ni wọ́n lára àfẹ́ kí wọ́n fura sí wa àfẹ́ kó fúbi sí wa lára àfẹ́ kí wọ́n dislike wa nígbà tí ìjìyà ẹ̀ṣẹ̀ atrocity táwọn èèyàn community bá dé ẹ má gbàgbé o aláàní ẹni tí ń bẹ lára wọn náà bá ṣe kí ni o àwọn náà fara gbẹgba àwọn náà fara gbọrẹ ẹni tí ó ṣẹ̀ òun náà rà ń bẹ ẹ aláìṣẹ̀ ó lè parẹ́ kóun náà tán pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ tá a bá wá jíǹde tá a bá jí wa dìde a máa ju kéèsì ara wa ṣùgbọ́n èèyàn ó parẹ́ papọ̀ náà torí ìdí èyí àwọn kan bá ń ṣeun tó kù díẹ̀ káàtó àwọn kan ó máa kọ́ fún wọn ni àwọn tí wọn bá kọjá àlà wọn ó máa gáìdì àwọn tí ń ṣe kí ni o tí wọn kọjá àlà kálukú wọn ń bẹ lẹ́nu àlà kálukú ń bẹ ní pòsíṣàn tá a máa kọ nǹkan fúnra wa ìwọ bàbá àti ìwọ ìyá ọ̀nà àbáyọ nígbésí ayé nínú mọ̀lẹ́bí nínú ara nínú ẹ̀sìn òun náà ni pé kí ni o ká máa kọ ìbàjẹ́ fúnra wa àfáwá wa ń tẹ̀síwájú lórí àdísì yìí wọ́n ní fáwọn láàyè inna min asibaabi najati lil jamaat wasiyari lil umami ala lil khayri al'amuru bil ma'ruf wa nahyu anil ó ní aláàfáà mo búra nípa pé ẹ̀rí nínú àwọn sábàbí àwọn òkùnfà àwọn sábàbí ọ̀nà àlà fún gbogbo àlùmọ̀ yìí ẹ̀rí kálà níbi kíní o níbi pé kí ni o aṣọ oríire tá a fi máa bẹ lórí oríire ẹ̀rí òun ni kí ni ọ̀nà àbáyọ ní almaruf alamru bilmaruf ká pàṣẹ dáadáa eléyìí ló dáa ẹ má ṣe léyìí ẹ jìnà sí léyìí àníjó sú wa kódà tó bá ń bú wa kódà tí bá fẹ́ràn wa ẹ̀rí wà náyú anilẹ̀ munkar àti ká máa kọ̀ fún yàn nǹkan bàjẹ́ nǹkan tẹ́sìn kọ̀ nǹkan tí ò dáa nínú ẹbí nínú rárá nínú ilé láti máa kọ́ nínú ẹ̀sìn wàlúùmọ̀mù alẹ́mùtàkọ́dìmà ẹ̀ láwọn àjọ tí wọ́n ṣáájú kọ̀d asọ̀dàdáha bẹ ádámì amúrí yínbìlì màrúf ìjàmbá bá wọn fìtínà ṣẹlẹ̀ sí wọn àjálù jálù wọn wọ́n parẹ́ wọ́n jìyà wọ́n bóníyà jẹ ìyà láìmọ̀wọ́ láìmẹsẹ̀ wọ́n parẹ́ báwọn tí wọ́n parẹ́ torí kíni bẹ ádámì amúrí yínbìlì màrúf torí kí wọ́n gbé àṣẹ pé kí wọ́n gbé àṣẹ kan pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ́n gbé kalẹ̀ ní ẹ̀rí mẹ́ta àlàmú tí wọ́n sì mọ̀ tó ń táwọn èèyàn ń ṣe ń kọ́ okùnrin ẹ̀ka àtò tọ́ hadisi yìí afáwọn wa tẹ̀síwájú wọn àfi wà fi hadisi ummu salama hadisi ummu salama yàrá wa náà sọ pé kí ni o ó ní anábì wa màmá sọ pé fàmọ̀nkáríà ẹni tó bá dún tó kù díẹ̀ káàtó tí ò dá tó bá wá kọ́ ọ́ ìwọ tó bá ti dé lẹ́gùn pé kó o ohun tó kù díẹ̀ káàtó tẹ́sán ò tẹ́nìkan wá ṣe é tó wá máa ń kọ tí ò bẹ lára mu ànábì ní fakọọdẹ bárẹ à irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ ó ti bọ́pá bọ́sẹ̀ kó ń bí ìyá o àmọ́ àǹkarọ̀ ẹni tí ó bá wá ń ṣe ìkìlọ̀ nì ẹni tó wọn ṣe ẹni tó wọn ṣe tí òun ò kì í ṣe títí ẹ̀ ó ti bọ́pá bọ́sẹ̀ ó ti escape àtẹni tóun náà bá wá ń kọ́ táwọn èèyàn bá ṣe fakọọdẹ sálẹmà òun náà níbẹ̀ ń kọ́ òun náà ti bọ́pá bọ́sẹ̀ ó sì lálàáfíà walakin fi radiyi wa tàbí tọ́ falabuda lil muslimin an yajtanibu òun dà an yaktasibu alhajra indallah ṣẹwàá ni tó wá ń kọ ìwà àbàjẹ́ fún yàn táwọn èèyàn ń fìtínà rẹ tí wọ́n ń pariwo lé ẹ àbí tí wọ́n ti gbé wàhálà pọ̀ má dààmú ara rẹ ẹ̀rí gbogbo mùsùlùmí ó tó fún wa ká máa ṣèṣirò ẹ̀san wa ká máa retí ẹ̀san wa lọ́dọ̀ Allah wa an yaqumu bi mawadibi inkari lil munkar bi qadari ma yastata ẹ̀rí ká wá dúró pẹ̀lú ọ̀ràn yẹn kíkọ bàjẹ́ lóǹdè wọn bí agbára wa bá ṣe gbé e mọ bímọ wa bá ṣe gbé e mọ kì í kọjá àyè ń bẹ̀ àfáwámúyáyà al wa Allah yìí pé bismillahir lèyún su saati min saati, sáàtì ẹ̀rí kí ẹni tó ní nǹkan kó máa ná torí níná ẹni tó ní nǹkan lòdì lòdìwọ̀n lòdìwọ̀n bó ṣe ní bó òdìwọ̀n nǹkan tó o bá ní bá ṣe máa tó o fẹ́ ná kì í ṣowó nìkan ẹ̀rí ìmọ̀ ná má kọjá ààyè rẹ má dáwọ́ nǹkan tó mọ̀ má sa nǹkan tó dùnmọ̀ rẹ lọ má kọjá ààyè rẹ ẹ dúró lórí mímbà lórí lórí lórí lórí bádìrì hmm. mímbà ní ìmọ̀ wọn ara ẹni bàlágà nìyún ṣùgbọ́n já dúró lórí bádìrì ìkàlùkù mọ̀ tó wọ̀n ẹ̀rí àyà yìí ń bẹ ní sọ́nà tó tọ̀lá ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ ń bẹ̀ tá a fẹ́ tẹ̀síwájú tọ̀ aláàṣọ́ta wa la ń sọ fún wa àfa wa ń tẹ̀síwájú bí ọ̀rọ̀ yìí wọ́n ní ìyárọ̀ mẹ̀yìn yẹ́dùkúlù àpèjúwe tá à fún wa ni pé kí ni ẹja wá àpèjúwe tó wọnú mọ́ṣáláṣí pẹ̀lú bàtà ẹ̀rí tí ẹ̀gbin ń bẹ níbi bàtà rẹ̀ nísàlẹ̀ bàtà rẹ̀ ká fi bàtà kírun hadith ànábì ni kódà ànábì fẹ́ ká máa kírun pẹ̀lú bàtà wa púpọ̀ ara àwọn súnà eléyìí tí ti ń parí láwùjọ wa lónìí táwọn èèyàn ò yá sí mẹ́ni báwọn kan bá tó wá ṣe é àwọn àfáà kan ti dúró pé ṣé ẹ̀rí kí wọ́n táyì sí mọ́ṣáláṣí ni ẹ̀rí kí wọ́n rọ̀ bí ẹni ṣùgbọ́n wọn náà tó o fẹ́ wọ bàtà lọ sí mọ́ṣáláṣí wò dáadáa kò rí epo clean ó mọ́ kò sẹ́gbin ń bẹ̀ ẹ̀rí ó mọ́ dáadáa má wàá lọ tó dọ̀tí rẹ̀ pẹ̀lú dọ̀tí tí ń bẹ níbi bàtà rẹ̀ àbáwọn ẹ̀gbin tí ń bẹ ń bẹ̀ tó káwáré èèyàn kan tó wọ bàtà tí ẹ̀gbin ìdọ̀tí wá ń bẹ lábẹ́ bàtà rẹ̀ ẹlòmíì ti tẹ ó ti tẹ ìgbẹ́ ìgbẹ́ ìdìyẹ mọ́lẹ̀ ẹlòmíì ti tẹ mí mọ́lẹ̀ ẹlòmíì ti tẹ mí màálù lójú ọ̀nà ó tẹ tewúrẹ́ ó tẹ tẹran ọmọ àlè èyí sì ń lọ mọ́ṣáláṣí ó sì wọ bẹ̀ dàrẹ́tì lẹ́ẹ̀kan náà kò síríọ̀sì ni kó o tó wọ bàtà rẹ wọ́n mọ́ṣáláṣí wàá wò wàá yẹ̀ wàá wò pé ṣó kírin ṣó mọ́ káwárí èèyàn kan tó wá ṣe bẹ́ẹ̀ tí tẹ́gbìn sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò kílìn ni ẹ̀ yóò ń karù àlẹ́ yìí wà ń sọ́hàwò wọ́n á kọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ wọ́n wá ṣe nà sí àfẹ́ ni pé à ah, bọ́dà kò yẹ kẹ́ ẹ wọ bàtà yìí mọ́ṣáláṣí náà bàtà yìí dọ̀tí ìǹkàrùn-ún nà síyà tẹ́wàá ṣe fún ni pé tẹ́ ẹ bá fẹ́ ọ̀tàwọn mọ́ṣáláṣí tẹ́ ẹ bá dé mọ́ṣáláṣí ẹ wò ó ẹ kiri kó clean tó bá possible gan ẹ fomi fọ̀ kẹ́ ẹ fomi fọ̀ nù kẹ́ nù kó mú dáadáa so kẹ́ ẹ wọnú mosque kó má sì trace ìdọ̀tí kankan kò sẹ́ni tí ó bá yín fa wàhálà lórí rẹ̀ ẹ nàṣíyà nìyún wàhálà min inkari lil munkar eléyìí tá a ṣe yìí náà níbi kakọ nǹkan fún yàn náà ni tí ó sì lórí pa wàyí sùkàrù láwọ hadith rasulillah wọn wàyọ̀zẹ́ kìrùláwù wọn wá rán rú ẹni bẹ́ẹ̀ wọn rán létí àdìsí ànábì wa Muhammad ẹ̀rí tá ànábì ní ìzàdákàlà àdókòmọ̀ lè masjida ànábì ní tẹ́ni kankan yín tẹ́ ẹ bá wọ mọ́ṣáláṣí falẹ̀ yẹn ń zòrò fi náà àdìhì ẹ̀rí kó wo bàtà rẹ̀ kó yẹ bàtà rẹ̀ wò ṣùgbọ́n Nàìjíríà lónìí gbẹ̀yìn kan bá tiẹ̀ wọ́yẹ bàtà rẹ̀ wò torí pé ó kò sí dọ̀tí kò sẹ́gbin bẹ́ẹ̀ tó wọ̀ wọ mọ́ṣáláṣí àwọn kan ti dé ní ìsìn wọn náà wọn jàbàtíyà àwọn ni wọn ń fi bàtà kírun wọn ti gbé hadith ànẹ́bì wọn ti gbé ilé wa lórí o wọn ni àwọn tó bá ti kéwú lọ́dọ̀ àfáà jàbàtà àwọn ni máa ń fi bàtà kírun tọ ẹ dákun hadith ànẹ́bì wa Muhammad tá ànẹ́bì sọ yìí ńkọ́ ànẹ́bì ní tẹ́nibọ́dì ẹnì kankan yín tẹ́ ẹ bá dénú masjid tẹ́ ẹ fẹ́ kírun falẹ̀ yẹn ń zòrò fìnnàlì ẹ̀yẹ̀ bàtà yín wò ẹ̀yẹ̀ ẹ̀ wò kẹ́ ẹ tó fi kírun

rọ́júlán ìsìbíyà àwọn ará nìkan tó náà jẹ́lẹ́gbẹ́ a máa ń ṣe nàìsíyà àti ìǹkárò fẹ́lẹ́gbẹ́ náà ẹgbẹ́ ò dáa mss ẹgbẹ́ ni nasfat ẹgbẹ́ ni kọ̀ríbù ẹgbẹ́ ni tìjàníyà kọ̀ríbíyà ẹgbẹ́ ni a ṣe nàìsíyà fẹ́lẹ́gbẹ́ a ṣe ìǹkárò fún a kọ̀ nǹkan tí ń ṣe a kọ̀ dẹ́ẹ̀mú ẹ̀ a rí fún tiẹ̀ lórí ẹ̀ a wà ṣe nàìsíyà fún nínú kìtàbù àsúnà tí nǹkan náà fi dáa a ò àbẹni tí ń bá ń fárùn gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí lẹ́ ń fárùn gbọ̀n o àwọn náà ti láwọn náà ń gbọ́ súnà àwọn tẹ̀lé àwọn àbá súnà wà súnà làwọn ń gbọ́ ìrùngbọ̀n kẹ́ fi ìrùngbọ̀n lẹ̀ ó sì di problem fún yín kò dáa àwọn mọ̀kò tẹ́ di à alẹ́ nìkan tó jó ní bídíà ẹlòmíín jó ní bídíà ẹlòmíín ṣe bídíà ni kò mọ̀ kí bídíà ò dáa à ń ṣe yẹn ni àwọn àṣìnà síyà fún eléyìí ni wọ́n pè ní nǹkan rògbòǹkà ẹ wá wọ àyà yìí àlà ń sọ fún ọ̀nà Qur'an tó bá ní nǹkan yẹ ìwọ gbọ́ jẹ́ ó yé àwọn tó bẹ ní sàkání rẹ̀ náà anẹ́sà àti aláṣọ fún wa pé aláṣọ́nà àti aláṣọ fún wa pé bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu alaykum anfusakum aláàlẹ́yìn tẹ́ gbàgbọ́ nù aláhìn mùmìnì ẹ̀rí alaykum anfusakum ẹ̀mí yín dọwọ́ yín ẹ̀ṣọ́ ẹ̀mí yín níbi ibi kẹ má lọ kọjá àlà tá a láàlé kalẹ̀ kẹ sì lọ kó sínú àlà náà tọ́ ẹ̀ṣọ́ra yín wàlá yadurukum man dalla iza tadaytum eri tẹ́yìn bá ti ṣọ́ra yín bí àwọn wọ̀ ibà lá tẹ̀sí ṣọ́ra yín tẹ̀yìn ṣeun tá a láàyè ń sí ẹ wò ó la yadurukum man dalla iza tadaytum kò lè kónira bá yín ẹni tó ti sọnù kò lè kónira bá yín lópin ẹ̀mọ̀ tẹ́yìn bá ti mọ̀nà ó ti yé bẹ́ẹ̀ kan ò bá gbà nǹkan tó ń sọ lọ́wọ́ rẹ̀ àbí wọn gbọ́ nǹkan tó ń pè wọ́n sí wọn gbọ́ kìtàbù àsọ́nà tó ń sọ fún wọn má jẹ́ kó wàhálà bá wọ̀ ìwọ ṣáà ṣọ́ra tiẹ̀ dúró ti òfin Allah òfin Allah máa ní kọ̀rọ̀ àti ní gbangba àti ní gbangba ní kọ̀rọ̀ ẹ̀rí láyé lórúkọ mẹ́ńdọ́lá ìdá tàlẹ́ ìtùn ẹni tó ti sọnù ò lè kó ìnira bá yín o ìlàláyé mọ̀rọ̀jọ́ ọkùn jẹ̀míyà àtẹni tó sọnù àtẹni tó mọ̀nà ọ̀dọ̀ Allah náà ni bùdí sí yín kálukú lọ́ọ́ gbà ṣòro fàyínà bí òkú mi máa kún tó ń ta àmàlùn tó máa fún yín nírò nǹkan nìkan kan yín tẹ̀ ń ṣe níṣẹ́ ẹjá wa lọ sàlẹ́mì báyìí ibi tá a ti rí i pé láwùjọ lẹ́yìn ò bá lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dáná àwọn àfáà ẹ̀sìn pàápàá dáná àwọn ìṣe dára àtàlàfí àga wọn ọ̀rá burú ibi kíyàn ṣe kí ni o ibi kíyàn jẹ́lẹ́gbẹ́ mọ́ ìkárò ni mò ń kárò wọn ò wúlò wọn ìrìnà sí àwọn gan wà ìpọ́táǹtì sẹni tí ó kù díẹ̀ káàtó tọ́ anábì wa Muhammad sallallahu sọ pé anábì ní لا ينكر لا ينكر منكر ولا يعرف معروفا إلا ما أشرب من أواه ẹ̀rí wọn à ní kọ̀ fún nǹkan tó kù díẹ̀ káàtó wọn à sì ní pa àwọn èèyàn síbi dáadáa mọ́ àyàfi kó jẹ́ ẹni tó ṣe kí ni o ẹni tó ti gbé ìfẹ́ ẹnu rẹ̀ wọ̀ onífẹ́ ẹnu àwọn oníbíríà ni ìtumọ̀ àwa àwa ò kì í ṣe ẹ̀ṣẹ̀ àwa lọ wo akíkọ̀ tó mọ náà jẹ́ sálàfí a rí àwọn mana àwa ń bẹ bídíà náà máa ń lo àwa fún so sọ evil hour àwọn oníbídíà ni wọ́n máa ń lò fún èèyàn kan ò ní jẹ́ni tí ò kí ń kọ ohun tí ó kù díẹ̀ káàtó fún yàn kó sì má tún máa pa yàn láṣẹ àti kó jẹ́ni tí a sì pé ń kọ́ ó ti gbé ìfẹ́ ẹnu rẹ̀ wọ̀ ni àfáwa ṣèkì ayé rẹ̀ àdúró wa ń tẹ̀síwájú wọ́n ní fàkámìnà nas mélòó mélòó nínú àwọn èèyàn ìlú tábàṣà ti àlé ìmọ̀lẹ̀ èsì bí ìyá táwọn ẹlẹgbẹ́ tí wọ́n ti gbé e mọ́ra tí wọ́n ti tí wọ́n tí wọ́n ti tí wọ́n ti gbé e mọ́ra tó tó ti ń bẹ tí wọ́n ti kóbà wà tábàṣà àléhìmọ̀lá ha kọ̀wé bọ́ọ̀tì òun náà sì ti wá tọ̀hún òdodo ó ti rò ó papọ̀ pẹ̀lú irọ́ ìgbà tóun náà ti dẹ́lẹ́gbẹ́ kò lè la òdodo kò lè la mẹ́lẹ̀ mọ́ o àkí a máa ń jìnà sáwọn ẹlẹgbẹ́ ni fanẹsí yàtọ̀ nẹsí ha ká ṣe nẹsí ha fún yẹn náà ní ẹsìn òun ìtẹ̀lẹ́ àlàbìlì jáde pẹ̀lú ìtọ́rẹ́ wàdìtìyàdì àti ìgbìyànjú fi talabil ilmi èdè wíwá ìmọ̀ la siyama wa anta da'i ila Allah ila Allah kò sí tàbí ṣùgbọ́n ẹni tí bá ń pèkì lọ́sọ́dọ̀ Allah báyìí náà ni Allah ṣe sọ ọ́ ká ṣe pèpè Allah ní kul hādhihi sabīlī wà nábì sọ fún wọn ilé ìlú ọ̀nà mi ad'u ila Allah tí mò ń pe ana wa man taba'ani èmi àti gbẹ̀ǹdì bá ń tẹ̀lé mi ká máa pèèyàn sójú ọ̀nà Allah òun náà ni ojú ọ̀nà mi ànẹ́bì wa lahi wa ma ana minal mushrikin títóbi Allah ìgbà ànẹ́bì ńkọ́ mi sí nínú àwọn ẹlẹ́bọ lẹ́yìn ni ọ̀rọ̀ tí a ní kí a bá sọ ní èyí kò jẹ́ àǹfààní fún gbogbo wa kì í ṣe iṣẹ́ apá ìkànnì kí a máa kọ́ ní tó kù díẹ̀ káàtó a máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn a sì máa pàṣẹ dáadáa èyí tí wọ́n ń ṣe nílé tiẹ̀ náà má dáadáa wà fàfà ló wà nílé rẹ̀ wà bẹ́ẹ̀ pariwo nǹkan tí bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ èyí tó bá wá ṣe tó o bá yí ẹ bẹ́ ó dáa àbí ò dáa bóyá ó bẹ́ sí mu àbí ò bẹ́ sí mu ó lè béèrè nígbà ìdákun tíyàn bá ń ṣe nǹkan báyìí tíyàn bá ń ṣe nǹkan báyìí ńkọ́ bẹ́ẹ̀ sì ni tá bá tún kìlọ̀ fún tí ò bá tó gbọ́ òun náà tún ní tẹ́sí náà tún ní ṣe bá rú ẹni bẹ́ẹ̀ lò ó kọ́ dìpẹ́ǹdì lórí irú ṣe sí tí ó bá jẹ́ ni كلينا ما دينا سيا كي على دوت نكاكا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته